Adéfẹ́wá lórúkọ tèmi ọmọ onílé ọmọọba tó máa ń tẹ̀ jẹ́jẹ́ àjèjì àtẹ gírígírígírígírí ọmọ onílù tí ò fẹ́ kó tú àwọn tí wọ́n bá mi gbé àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn làwọn tó ń bá mi ṣe bẹ́ẹ̀ àwọn làwọn àjèjì àwọn obìnrin tí wọ́n ìmọ̀ tọ́jú ara àwọn obìnrin tí wọ́n wọ́n gé ṣe àwọn obìnrin tó jẹ́ pé kódà kí wọ́n tẹ̀ spring kókó jù bẹ́ẹ̀ lọ síbẹ̀ wọ́n á tún máa fi ìdọ̀tí wọ́n máa fi pín ìgbàgbọ́ wọn àwọn làwọn àjèjì tí mò ń sọ àwọn ni àwọn tó jẹ́ wípé ní gbogbo ìgbà kọ̀ náà ni àwọn obìnrin tí wọ́n fẹ́ ṣẹ́ tó jẹ́ pé kásùn Nigeria Enterprises àwọn ni àjèjì nílẹ̀ bàbá mi torí pé tó bá yẹ kó bá jẹ́ ọmọ ọkọ ni wọ́n mọ̀ pé dájúdájú nígbà tí bàbá wa bá lọ bí àgbáre ohun gbogbo tí bàbá wa filẹ̀ fún wa gẹ́gẹ́ bí ogún a máa tún ṣiṣẹ́ kun kí ogún yẹn bá lè káwa náà bá tún lè ṣe kí ni o ká tún lè fi lé ọmọ ní ọwọ́ òun lèmi fún wọlé tí mo sọ pé mò ń lè ọmọ ọba ni mí tí ò fẹ́ kó tú àwọn àjèjì tí wọ́n nípa àtìpín nínú ogún bàbá mi fẹ́ pé wọ́n lè maintain ogún yẹn àwọn ni àjèjì. tó mo kí n kábọ̀ sórí ètò fàájì ọ̀sán pẹ̀lú èmi Fowó of Lagos lẹ́ni nǹkan ọ̀tún ni mo gbédè o nǹkan ọ̀tàn nǹkan àrà òun ni mo gbé wá sórí ètò fàájì ọ̀sán lẹ́ni kí ni nǹkan ọ̀tàn tí mò ń sọ kí ni nǹkan àrà tí mò ń sọ ẹ wo ẹ jẹ́ kí ṣàdé ẹ jẹ́ kí n fi hàn yín ẹ má jẹ́ kí n pẹ́ lórí ẹ̀ ó yá. Kówóṣadé mi thank you very much bẹ́ẹ̀ ni o èmi náà ni ọ̀pẹ́lẹ́ngẹ́ yín tó ṣubú làwọ̀ táwọn òfò tó ṣubú lòdò tó dófà àyà pẹrẹgẹdẹ èmi náà ni ọmọ nílùú Ìbàdàn àyàwó nílùú Ìjẹ̀ṣà èso wọn amífọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹ̀yẹlẹ́ jẹ́ èmi náà ni ayọ̀ ni mo fẹ́ Ọládùnjoyè èmi tí mo fi gbogbo ara ṣe kìkìdá ẹwà èmi náà ni o ọba ọmọ lórí ètò fàájì ọ̀sán lọ́jọ́ tèmi áà ó máa dùn ó máa zẹ̀ ó máa legit ìwọ wá nǹkan ọ̀pánu gbé síwájú fẹ̀yìntì gbogbo bó bá ṣe ń lọ bó bá ṣe ń bọ̀ lórí fàájì ọ̀sán lọ́jọ́ tèmi èmi àti fowó of Lagos gbogbo ẹ̀ la máa mú wá sétí ìgbọ́ yín àti sójú ìran yín fowó bá mi gbé wọn dé bẹ́ẹ̀. ẹyin tèmi èmi nìkan náà ni mo lè gbé yín débẹ̀ ẹ rọrùn mi ni ẹ rí páàpáà ẹ má jẹ́ kí n tó kù ẹ wò ó ṣe rí nǹkan tó wà lọ́wọ́ mi hehehe mi ò tí ì ní ìjà yín tán tẹ́ ẹ bá ti farabalẹ̀ tẹ́ ẹ wo fàájì ọ̀sán tẹ́ ẹ wò dópin ìgbà yẹn gangan lẹ máa ṣe kí ni o lẹ máa tó mọ nǹkan tó jẹ́ àmọ́ gbogbo ẹ lólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin tán pé ah fàájì ọ̀sán pẹ̀lú fowó flagos gbogbo yín pátápátá ni mo ní ẹ̀bùn fún àmọ́ ẹ farabalẹ̀ torí pé kí ni tí n bá tó ṣe tán ni màá tó sọ fún yín gbogbo yín pátápátá náà lè ṣe ẹkú ìfẹ́ ẹ wò lẹ́ni kí ni nǹkan tá a fẹ́ sọ nǹkan tá a fẹ́ sọ òun náà ni àkórí tá a pè ní sùúrù bàbá ìwà kí ni nǹkan tó ń jẹ́ sùúrù kí ni nǹkan tó jẹ́ pé à ń pè ní ìtumọ̀ sùúrù gangan àwọn wo ló ní sùúrù ìpele wo gan la ti ní sùúrù ìgbà wo gan ló yẹ ká máa mú sùúrù hù nínú ìwà wa ẹ̀yin tèmi sùúrù dá o a mọ̀ wípé tá a bá ní sùúrù àjogún ayé a mọ̀ pé tá a bá ní sùúrù à á ṣe òkúta lórí iná á padà di yẹ̀pẹ̀ a mọ̀ pé tá a bá ní sùúrù àpẹ́ láyé ojú wo ní ríbi àwọn àgbà máa ń pè kan pé ẹ ẹ mo fẹ́ pẹ́ láyé kójú má ríbi ìkan ló máa fọ́ mú irọ́ ni o tó o bá ti ní sùúrù it is no longer optional tó o bá ti ní sùúrù wàá pẹ́ láyé ojú ẹ kò tún ní rí ibi tó o bá ti ní sùúrù ohun gbogbo tó o fẹ́ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ ló máa ní ó lè má yá láti tọ̀ ọ́ wá ṣùgbọ́n lọ́gán tó bá rí ìgbà pẹ̀lú sùúrù nǹkan yẹn á pẹ́ abẹ pẹ́pẹ́pẹ́ dọ̀jú alẹ́ nítorí pé kí ni o pẹ̀lú sùúrù ló fi tó ẹ lọ́wọ́ tá a bá ti ní sùúrù atọ́kọ àtìyàwó àjọgbẹ́dọ̀jọ́ alẹ́ tá a bá ti ní sùúrù eh, kò sí nǹkan tó jẹ́ pa ló ń ṣẹ́ṣò tá a bá ti ní sùúrù kò sí nǹkan tó jẹ́ pé afẹ́mí afẹ́mí èmi nìkan ni mi ò fẹ́ lómi tá a bá ti ní sùúrù wàá ga èmi inú àga ìkejì mi àga gbogbo pátápátá la máa ga àwọn táwọn bá ní sùúrù ah, àìní sùúrù wa ló jẹ́ kórílẹ̀-èdè wa débi tó dé wọ̀ ẹ wò ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan sùúrù òun ni bàbá ìwà o sùúrù òun lọ́ba ìwà sùúrù la fi ń kógojá lọ́gán tá a bá ti ní sùúrù lẹ́ẹ̀kan sí i à á kógojá gbogbo apátápátá ẹnìkan báyìí ò ní ẹnìkan lára a ti mọ̀ wípé ojú ọ̀run ó tẹ̀yẹ fò láì fi ìgàgbága nítorí pé àwọn ẹyẹ ojú ọ̀run yẹn wọ́n ní sùúrù òun ni wọ́n fi ń fò láì fi igá kan gbá ti ẹlòmíì tó àtẹ̀mí àti ẹ jẹ́ ká lọ gbádùn orin méjì nígbà tá a bá padà dé ẹ wo ẹnì kejì mi á wá ń yànnàná fún yín lórí nǹkan tá a pè ní sùúrù. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò gbogbo wa ni ṣẹ́fẹ̀yìn náà mọ̀ ètò gbogbo wa ni ètò fàájì ọ̀sán ẹ̀ tó balẹ̀ gùdẹ̀ sórí amóhùnmáwòrán yín lórí Orísun láwà ẹ o àti ìyí kúrò èmi náà ni ayọ̀ ni mo fẹ́ ọládùnjoyè ibi tá a wà báyìí báyìí láti máa bára wa sọ̀rọ̀ láti máa yànnàná fúnra wa láti máa ṣàlàyé tá ó dẹ̀ jẹ́ kó máa yéra wa wípé sùúrù dáa sùúrù lérè àwọn kan aláwọn ò lè dúró lọ́lọ́run àwọn ò lè dúró sùúrù lérè bí kò ṣe ọlọ́run ṣògo ọlọ́run ṣògo máa ń léyàn padà sí sùúrù lérè ẹ jẹ́ ká máa ní sùúrù ní àwọn kókó tá a máa bára wa sọ̀rọ̀ lé lórí lórí sùúrù kókó alákọ̀ọ́kọ́ ni sùúrù lẹ́nu iṣẹ́ sùúrù ní ẹnu iṣẹ́ ìwọ ọmọṣẹ́ ẹ jẹ́ ká máa ní sùúrù ìwọ ọmọ ẹ̀kọ́ṣẹ́ ìwọ ọmọṣẹ́ lábẹ́ ọ̀gá ẹ jẹ́ ká máa ní sùúrù sùúrù dára púpọ̀ ó jẹ́ ohun tó ní èrè nínú nítorí pé tí èèyàn bá ní sùúrù á ṣe òkúta jiná òkúta tó máa jiná tí àwọn èèyàn máa máa kọ̀ hà wípé ah onítọ̀hún ó ní sùúrù àwọn sùúrù kan wà tó yẹ wípé tí ènìyàn bá ní àwọn èèyàn á tún ní ah eléyìí ní sùúrù èmi ni mo máa ń sọ pé mo ní sùúrù èmi ò ní rù sùúrù eléyìí o ṣùgbọ́n ọlọ́run ń dé sùúrù tiẹ̀ ládé o ìwọ má gbàgbé wípé sùúrù lérè sùúrù lérè lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ o lọ́dọ̀ àwọn ọmọọṣẹ́ tí ọ̀gá ẹ jẹ́ ká máa ṣe sùúrù sùúrù ó ní pẹ̀lú ìtẹríba lábẹ́ ọ̀gá ìwọ tó lè ní sùúrù ṣó wá rí àìní sùúrù ẹ yẹn ó lè tì ẹ́ jáde lẹ́nu iṣẹ́ àìní sùúrù ẹ yẹn kò ní jẹ́ kó achieve nǹkan tó wá lọ sọ́dọ̀ ọ̀gá lẹ́nu iṣẹ́ ẹ yẹn tí wò bá ní sùúrù tó bá gùn ẹ́ jáde ẹni tó lè ṣe sùúrù jù wọ́ lọ ó máa dípò ẹ ó tún máa gba ìgbéga lẹ́nu iṣẹ́ yẹn ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa láwọn àyè kan ẹlòmíà ni má ní sùúrù tó bá ti da ọgbọ ẹrù wàá mọ bó ṣe ń lọ ẹ má jẹ́ ká máa ṣe ohun bẹ́ẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn sùúrù kan tá máa ń ní tá máa ń rò pé wọ́n mú wa lọ́dẹ̀ kò kí ń ṣe bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn ènìyàn tó wà ní surroundings wa wọ́n rí wípé sùúrù là ń ní tó ti yé yín my brother my sister ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa lẹ́nu iṣẹ́ yìí ẹ jẹ́ ká ní ìtẹríba kó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹni tó lọ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ ọpọlọ tiẹ̀ ló fẹ́ gbà ìwọ kọ́ ló fẹ́ gbé ọpọlọ tiẹ̀ fún o ó lọ gba ọpọlọ tiẹ̀ mọ́ tiẹ̀ ni ẹ jẹ́ ká máa ní sùúrù ìwọ tó máa ń sọ wípé kí ẹ ní láàrin ìṣẹ́jú kan sìn iṣẹ́ tí bá ti ṣe láàrin ọdún méjì tí mi bá ti méèkì ẹ̀ e, máa já páńtè mi my brother kò ní í ṣe bẹ́ẹ̀ o kò dẹ̀ fọ́lò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ní sùúrù ohun tí wọ́n rò pé kò tètè fi ẹ̀ yẹn you don't know how far you are going o ò mọ to tó dig. dìgẹ̀ o ò to ibi dig. ti dìgẹ̀ dé ibi tí wọ́n ti ju ṣọ́bẹ̀ ọ̀lẹ́ pé ó ti sún mi jàre ọdún tí mo ti ń gbẹgbẹgbẹ ẹlòmíì lè gbẹ láàrin ọ̀sẹ̀ kan lẹ́yìn tí wọ́n bá fi àìní kúrò lẹ́nu iṣẹ́ yẹn kó kan mi torí ibi táìní sùúrù gbé ẹ dé you never know how far you've gone so máa ní sùúrù ẹ jẹ́ ká máa ní sùúrù ìyẹn lẹ́nu iṣẹ́ ní inú okòwò ní sùúrù ẹlòmíà ni mo jókòó jókòó ajé ò tiẹ̀ wà ìwọ ò mọ̀ bóyá nígbà tí wọ́n bá kúrò nídìí igba tó lọ kíyà sílífà igba yẹn lálájẹ ètì ẹ ti wá ẹ wá ẹ jẹ́ ká máa ní sùúrù sùúrù ó ní ṣe lọ́pọ̀lọpọ̀ láàárín àwa ènìyàn láàárín ara wa ẹ jẹ́ ká máa ní sùúrù ṣé wàá rí sùúrù hmm. nínú ìgbéyàwó sùúrù ní ṣe ìwọ ìyàwó lé onítorí tá àti àkókò yìí ok fine kò sẹ́ni tí ò mọ̀ wípé àkókò yìí le ká má sọ wípé ó le àkókò yìí dùn ó dùn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ní sùúrù ìwọ ìyàwó ilé tó bá ọkùnrin jìyà ọdún kan ọdún méjì ọdún mẹ́ta o ti rọ́ọ̀rẹ́ ẹ̀ kan tó pè ẹ́ sákìyèsí kò lè dá fún bọ̀bọ̀ yẹn ó yá tètè máa bọ̀ lọ́lọ́run ṣògo dúró ìlérè tó lọ jókòó sí yẹn kò lè pè ẹ́ o kò ní ṣe bẹ́ẹ̀ kò fọ́lò bẹ́ẹ̀ my sister ẹ jẹ́ ká máa ní sùúrù ìwọ baálé ilé tó jẹ́ wípé tó bá ti ṣẹ̀ nínú ilé àìní sùúrù àfi kí ìwọ fògbójú wọlé kó da gbogbo ẹ̀rú a ò sọ wípé kò di ọ̀dẹ̀ ayọ̀ ni mo fẹ́ ò sọ pé kò di ọ̀dẹ̀ fúyàwó ẹ o ṣùgbọ́n mò ń sọ fún ẹ wípé máa ní sùúrù nínú ilé ìwọ tó jẹ́ baálé ilé sùúrù lèèyàn fi ń tò nǹkan ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé àtaya àtọmọ wọ́n ń sá sí abẹ́ òjìji tiẹ̀ nítorí pé wọ́n ń rí ẹ bí olùgbàlà nínú ilé yẹn má wàá fi àìní sùúrù dà wọ́n síta nínú ìgbéyàwó bákan náà ọkọ àti ìyàwó ẹ jẹ́ ká gbé níṣirò báyìí ìwọ ọkọ rèé ìwọ ìyàwó rèé ẹ kọ́lé lé àwọn ọmọ yín lórí nígbà tí ìwọ ìyàwó tó bá torí àìsówó ó torí kò kò kí n ra pizza wálé ó kúrò ó mọ̀ pé abala kan lórí àwọn ọmọ yẹn ó ti ṣí sílẹ̀ ó ṣí ìyà sílẹ̀ fáwọn fáwọn ọmọ nìyẹn o ní ẹ̀gbẹ́ kan ìwọ ọkọ náà ó ti ó ti kóra dára rẹ lọ ti bára dára rẹ lọ ìwọ náà kúrò ó ń wá greener pasture ẹ̀yin méjèèjì wá ṣí ìyà sílẹ̀ fún àwọn ọmọ ah ìwọ obìnrin ìgbà tó dẹ̀ ṣe wà nílé ọkọ ẹni mo máa ṣe mí ilé gba kẹ́nìbọ̀dì fún abọ́gún àwọn ọmọ mi lórí kò fọ́lò bẹ́ẹ̀ mọ́ sí mi ń bẹ̀ yẹn fún ìwọ tó ń gbọ́ mi tó dẹ̀ ń bá mi fọkàn lọ ìyá ló ṣí sílẹ̀ fáwọn ọmọ ẹ jẹ́ ká máa ní sùúrù ohun mi á ṣẹlẹ̀ nínú ìgbéyàwó tó jẹ́ wípé ẹlòmíì á wò pé ẹ̀gbin gbùn èmi ò lè gbé eléyìí o ìwọ arìndín ní tiẹ̀ ìkó ti eléyìí ò kì í ṣe sùúrù mọ́ ìwọ ti wá rìndín mọ́ ti tiẹ̀ ohun tí ọ̀rẹ́ yẹn ń gbà nínú ilé ti tiẹ̀ ó jẹ́ èyí tó ń bá ẹ sọ lọ ẹni tó ní kó má gba seven hundred naira lówó oúnjẹ láàárọ̀ four fifty lòun àtọmọ mẹ́rin gbà my sister mo mọ̀ pẹ́ẹ́rì ọkàn jẹ ìwọ náà tó máa ń sọ fún ìyàwó níyàwó má gbàrú ẹ má gbàrú ẹ n ah! ò dẹ̀ jẹ́ kó ní ẹni tó máa ṣe sùúrù jẹ́ kó ṣe sùúrù kò sóhun méjì tẹ́nìyàn ṣe ń ṣe sùúrù nínú ìgbéyàwó ju nítorí ọmọ lọ nígbà tó o bá jẹ́ kí àwọn sùúrù ẹ kó ní kó ní ìpele tó bá jẹ́ kí sùúrù ẹ kó jẹ́ òṣùṣù ah ìyà á jẹ àwọn ọmọ àwọn ọmọ á tún jẹwé yá ìwọ ò wá lè fẹ̀yìntì síbì kan kò rò pé ó tó àsìkò tó yẹ kó máa gbádùn nígbà tó ti fa àìnísùúrù dá àwọn ọmọ yẹn sílẹ̀ ọmọ wo ló máa rántí àbí tó máa sọ ìtàn fún ládùúgbò pé ìyá yín ó dá yín lẹ̀ ní àìnísùúrù ó bọ́kùnrin mi lọ ẹ má jẹ́ ká ṣohun tí ọmọ máa fi gbé wa ṣépè lọ́jọ́ iwájú tó ti yé wa ẹ má jẹ́ ká ṣe ohun tí ọmọ máa fi gbé wa ṣépè ní ọjọ́ iwájú nítorí pé nínú ìgbéyàwó àwọn ohun míì á ṣẹlẹ̀ tó jẹ́ wípé ok ẹ jẹ́ kí n sáré sọ ìtàn kékeré yìí èmi ní èèyàn kan mo forúkọ bonítàn láṣìírí kó má dàbí pé mo cast ẹ lórí ìfàájì ọ̀sán ẹni tí mò ń sọ yìí hmm, ó ń gba two hundred and seventy naira nígbà tó wó sí nìyí mo ń sọ̀rọ̀ ayé gba seven years back àwọn táwa máa ń wò bí area sister ṣẹwárà wa ta sì ń ṣe sisi àwọn ọlọ́mọ abọ́ tàwa motivate àwọn pé tọkùnrin kan bá ti lè fún ẹ two k láàárọ̀ gbọ́n wèrè ń gbẹ̀. meanwhile ọjọ́ tá a sì rí mi sísá mi máa tún bí ah, ah. <laughs> ọjọ́ tí sísá máa cast àwa èrè pé tó ń kó kiri àwa lápadà lọ bá wọn gbé báàgì and baggages wípé sísá so ohun tójú yín ń ríre ẹ̀dẹ̀ ń faradà ẹ̀dẹ̀ ń sọ fáwa pé ká má faradà torí ẹ̀ kókó nǹkan tí mò ń sọ fún ẹni wípé ohun tí ẹnìkan sọ fún ẹ wípé kó má gbà yẹn ó ń gbà jù bẹ́ẹ̀ lọ nínú ilé títì ẹ jẹ́ ká máa ṣe sùúrù nínú ìgbéyàwó ìwọ ìyá ọkọ e, kò sẹ́ni tó wálé ẹ̀ ń lé títì ẹ o ọlọ́run ló ń ṣọmọ ènìyàn kan ló ń ṣọmọ ìwọ ọ̀yọ́ ọkọ ẹlẹ́nu rẹ́sọ̀ bó ṣe wùn ẹ́ ló ṣe máa darí ilé ọmọ ẹ iye ọkọ tiẹ̀ ò wálé ẹ kúrò nílé ọkọ títí ẹ ó ní iye ọdún tí wọn náà ló ń lé ọkọ ẹ kó tó rí bí ẹ gbogbo ẹ la mọ̀ ó ní iye ọdún tí wọn náà lò kọ́lọ́hún tó dá ẹ lóhùn obìnrin ò wá rí ọmọ bí nínú ilé ọmọ títí ẹ láàrin ọdún mẹ́ta ó ti fẹ́ fàyè sùn ó ti fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀ kí ló ṣẹlẹ̀ ìwọ tó ń wò mí mú mọ̀ pé irú ìwà bẹ́ẹ̀ yẹn wà lọ́wọ́ tiẹ̀ náà ẹ má jẹ́ ká máa wo àwọn ìwà bẹ́ẹ̀ yẹn. àìní sùúrù bá ti gbé pressure lé èèyàn lórí nítorí àìní sùúrù ẹlòmíà ṣe ohun tí ò yẹ kó ṣe ẹlòmíà ṣe ohun tí ò yẹ kó ṣe nígbà tí ẹ bá ní sùúrù fún wọn tẹ́ ò bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn lò ẹlòmíà wò pé ah ó dàbí pé eh, eh, ọ̀tá mi ló ní problem meanwhile onítàn nǹkan ló ní problem ìwọ ìyá ọkọ mi ò tí kúrò lọ́dọ̀ ẹ o tó ti yẹ ọmọ ẹ wò tó ti pe ọmọ ẹ tó ti tẹ̀ nínú ṣé kò ń ṣòun gangan ló ní problem tó gbé pressure lé ìyàwó ọmọ lórí ẹ jẹ́ ká máa ṣe sùúrù ẹ pé ìyàwó ọmọ ṣàkíyèsí ohun tẹ bá mọ̀ pé wọ́n ṣe tí ò dáa ẹ pé wọ́n ṣàkíyèsí ọlọ́run ò ní jẹ́ ká fi ọwọ́ ara wa ṣe ra wa kò ní jù báyìí lọ lórí ìgbéyàwó àti ọ̀gá sọmọṣẹ́ ẹ jẹ́ ká lọ dókè lọ́hùn ẹ jẹ́ ká tiẹ̀ lọ jó certified loner ṣẹ́rí certified loan yẹn ìwọ tó bá gbọ́ wàá farabalẹ̀ farabalẹ̀ kó gbọ́ nǹkan tí bọ̀bọ̀ yẹn sọ ó ní èmi ò lè para mi i have made peace with my soul kò lè para ẹ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀ i'm a certified loaner certified loaner ah mo like bọ̀bọ̀ yẹn kò lè para ẹ̀ ó rọra tètè make peace with soul ẹ̀ ẹ o bẹ́ẹ̀ náà ni ẹ káàbọ̀ padà mo lérò pé ẹ ti gbádùn orin Calog Josie yẹn tẹ́rẹ́rẹ́ fẹsẹ̀ rájú lẹ́sẹẹsẹ wẹrẹ líṣíọsì lélẹyìí tún dé o tẹwárí lórí ibi tá a wà yìí gangan lórí àwọn kókó tá a ń yànnàná fúnra wa yìí a máa máa yànnàná àìní sùúrù lójú pópó. mo rántí orin kan tá a máa ń kọ ní primary school wọ́n ní traffic light traffic light when I see a traffic light I must stop Red means dog. Yellow means ready. Green means go. And I must go. Yeah. Ẹ wá rẹ̀ ẹ̀yin driver. Hmm. Ẹ̀yin mo bá dì báyìí o. Ẹ̀yin drivers. You that own a car. Ìwọ bọ̀dá mi tó ní Venza yìí. Ìwọ bọ̀dá mi tó ní Hummer. Ìwọ bọ̀dá mi tó ń wá range yẹn. Ìwọ bọ̀dá mi tó ń lo Bentley. Ìwọ gangan ni mò ń bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ṣe sùúrù lójú pópó ẹ jẹ́ ká máa ṣe sùúrù sùúrù ń fa kó àìtọ́jọ́ ẹ ò ní kúkú àìtọ́jọ́ àìní sùúrù ó ń fa ikú àtọ́jọ́ ẹ ò ní kúkú àìtọ́jọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àìní sùúrù ó ń fa ìjàmbá ọkọ̀ lójú pópó ìjàmbá ọkọ̀ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ ìpín èmi àti yín àìní sùúrù hmm, ń fa kíkan jáàmù kan a ò ní rírú ẹ̀ ṣe wá rí ẹ̀yin drivers ẹ̀yin gangan ni mo ní bá sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ká máa ṣe sùúrù gbogbo wa la mọ̀ wípé iná mẹ́ta that green yellow and red at the top gbogbo wa la mọ̀ wípé traffic light ló ń pè é traffic light ẹ jẹ́ ká máa obey traffic light ẹ jẹ́ ká máa obey traffic light ayọ̀ ni mo fẹ́ ń pariwo tó o torí ẹ̀ ni mo ṣe ń fẹ́lẹ̀ kébòsì kó bàa lè ṣe é jó sí ẹ jẹ́ ká máa obey traffic light lójú pópó nítorí àìnísùúrù ẹlòmíà máa sáré gìrìgìrì ó ti rí i pé traffic light ti ka two seconds kò ṣáàfẹ́ kí zero second yẹn kó bá òun níbẹ̀ ibi tí wọ́n ti fẹ́ sáré jáde ẹlòmíì tí ò ní sùúrù bíi títì ẹ bíi tìẹ ẹ ìwọ tó ń wò mí bíi títì ẹ ẹlòmíì tí ò ní sùúrù tó ti ń sáré àti sáré kúrò lórí green line yẹn òun náà ti ń sáré bọ̀ ìwọ náà fẹ́ sáré jáde ó di gbá gbòs gbẹ́gbẹ́ẹ̀dì gbá gbòs ẹ jẹ́ ká máa ní sùúrù tẹwárẹ́ ẹ̀yin tẹ̀ ń wa mọ́tò ẹ jẹ́ ká tẹ̀ wá mú kúrò lọ́dọ̀ ẹ̀yin tẹ̀ jọ ní mọ́tò ẹ̀yin ara yín ó ọmọ ẹlòmíì tó ń sọdá bọ̀ tí wò rí láti inú mírọ̀ ẹlòmíì ìwọ tó ń sáré máa sáré kúrò láàrẹ̀ traffic light ìyẹn náà kí traffic light yẹn tó bá ti darú èmi náà máa sáré kọjá tó o bá kọlu èèyàn ó ààrẹ fa wàhálà ẹ ò ní rí wàhálà ẹ jẹ́ ká máa obey traffic light gbogbo wa la lọ sí primary school gbogbo wa la lọ sí secondary school as far tó bá ti rí i pé red light yẹn ó ti ń rí ìdìde ibi tó ti fẹ́ stop ẹ ẹ jẹ́ ká máa dúró ẹ má jẹ́ ká máa fi àìní sùúrù ṣe àwọn ènìyàn léṣe one hundred thousand people over the whole world over the whole world I am saying it again over the whole world àìní sùúrù àìní sùúrù ló kó bá every most people tó wà ní hospital báyìí ọlọ́kadà mo bá ẹ wí o ìwọ tó wa ọ̀kadà ó gbé èèyàn sẹ́yìn ó gbé odidi ìdílé kan ìyá tó pọn ọmọ sẹ́yìn odidi ẹbí kan ló gbé pọ̀ yẹn torí àìní sùúrù má lọ kó wọn sẹ́nu tírélà má lọ kó wọn sẹ́nu tírélà má pa odi ìdílé kan run má pa wọn lẹ́kún fámìlì wọn má pa wọn ní gbélé nínú ẹbí wọn ẹ̀yin ọlọ́kadà ẹ jẹ́ ká máa ṣe sùúrù tẹwárà wá tá à ń fẹsẹ̀ rìn náà ẹ jẹ́ ká máa ṣe sùúrù tẹ́nìkan ò bá jẹ́wúrẹ́ kíkan jágùntàn ayé yìí ò lè tòrò nítorí pé nígbà tó onímọ́tò ò bá ṣe sùúrù tí ìwọ ní sùúrù onímọ́tò àkọjá lọ nígbà tí ẹlẹ́sẹ̀ ò bá ṣe sùúrù tí ìwọ onímọ́tò ní sùúrù ojú ẹ ló ṣe máa sọdá tó ní kálukú dẹ̀ máa lọ ní wẹ̀rẹ̀ líṣẹ̀sì tí ò sẹ́ni kankan tó máa kọlura wọn ẹ jẹ́ ká máa ṣe sùúrù bọ̀dá mi oní Bentley bọ̀dá mi oní Range Rover bọ̀dá mi oní Lexus lexus three thirty yẹn fún wọn kó ṣe rà mí ó sì ń gbé ẹnu àbí ẹ jẹ́ ká máa ṣe sùúrù ẹ jẹ́ ká máa ní lọ́kàn wípé as far tó bá ti bọ́ta kúrò lẹ́nu ọ̀nà géètì ilé ẹ̀ títì ti títì ìjọba o ìwọ́dẹ̀ kọ́ ló kó gbogbo èèyàn sí títì nítorí náà ẹ jẹ́ ká máa ṣe sùúrù ìwọ tó bá ti ní ohun tó jẹ́ electrics electronics you know what I mean ohun tó bá ti jẹ́ ohun ìrìnsẹ̀ tí kò kì í ṣe ẹsẹ̀ méjèèjì ẹ jẹ́ ká máa ṣe sùúrù lójú pópó lágbára ọlọ́run ẹran wa ò ní yílẹ̀ lágbára ọlọ́run àníràjò àlọ́ọ̀dé ṣe wá rí kókó ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ kókó kókó ẹ̀hẹ́n ó ti yẹ ibi tí mo bá lọ yìí mo kò tí ń gẹ̀tẹ̀ láwùjọ ẹ jẹ́ ká máa ṣe sùúrù láàárín àwọn ènìyàn ẹ jẹ́ ká máa ṣe sùúrù ó lè wà níbi tó òde rí wọ́n ní tí èèyàn bá dé ìlú aká òun náà máa ń ṣe bí aká ni ẹ jẹ́ ká máa ṣe sùúrù ẹ jẹ́ ká máa ṣe sùúrù fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹlòmíà rí ọmọdé àwòtẹ́ńbẹ́lú o ò ní sùúrù o ò mọrú ohun tó jẹ́ ẹlòmíì ti tibẹ̀ kàgbákò nǹkan tí ò yẹ kó kù ẹlòmíì ti tibẹ̀ sáré àsápajúdé látara ohun tó yẹ kó ṣe sùúrù láàrin ìṣẹ́jú kan sí kejì ìwọ tó dẹ̀ jẹ́ kristẹni náà ó dà pé kò ṣàwà kristẹni kan la máa ń sọ gbogbo èèyàn gbogbo èèyàn ti ń sọ wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì kò kí ń ṣe bó o ṣe gbọ́rọ̀ ló ṣe máa sáré fèsì kò kí ń ṣe bó o ṣe gbọ́rọ̀ ló ṣe máa sáré hùwà ìwọ ìyá nínú ilé ìwọ ò gbọ́dọ̀ gbọ́gbé ọmọ tìẹ lẹ́ńkùlé àfi kí ìwọ ti múra àjà ìwọ ò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ọmọ tiẹ̀ ló lọ ṣe wọ́n ń kà lọ́hùn tó sunkún wálé kí ìwọ ṣáà ti múra àjà ni nígbà téèyàn bíi tiẹ̀ tí ò ní sùúrù tí wọ́n múra àjà tẹ́nìkejì náà múra àjà láàrin inú ilé ẹ̀dọ́ta alẹ̀ ìjà àgbààgbà méjì ẹ jẹ́ ká máa ṣe sùúrù ó rékọjá yẹn kúrò láàrin inú ilé láàrin àwùjọ ó lè débi tó ò rí o lè wà láàárín àwọn ènìyàn tó rí rí o lè wà láàárín àwọn ènìyàn tó mọ̀ rí sùúrù dà ẹ bọ̀dá mi àǹtí mi sùúrù ṣe pàtàkì ó ṣe kókó nítorí àìní sùúrù ẹ láàárín àwọn èèyàn ẹlòmíì sùúrù nìkan ni òní o ṣùgbọ́n wìrìwìrì tó wà lára ẹ̀ ẹlòmíì á wò bí wèrè kò yá wèrè o àìní sùúrù ni ó tún wá ní àrùn kan tí àwọn kan máa ń sọ wọ́n á ní ó dà pé ní bipolar sùúrù ni ò ní kò kì í ṣe póyàwó nítorí náà mọ́mì dáàdì fún ìwọ tó ń wò mí nílé ẹ jẹ́ ká máa ṣe sùúrù àwa òbí ẹ jẹ́ ká máa ṣe sùúrù fáwọn ọmọ wa ẹ jẹ́ ká máa ṣe sùúrù fáwọn ọmọ wa sùúrù tí ìwọ tó jó lórí ilé yẹn sùúrù tó ní ọmọ ẹ lè ráìtì jù ẹ lọ ọmọ tó bí nínú ẹ̀yìn ọmọ tí wọ́n fowó ẹ̀ rán ní skul ó lè ráìtì jù ẹ lọ nítorí náà ẹ jẹ́ ká máa ṣe sùúrù ó dé club house ni ṣe sùúrù má jẹ́ ọlágò mọ́ ẹ lórí o ẹni tó bá kú ní tiẹ̀ gbé ó wà nínú mọ́tò ni ṣe sùúrù nílé ọkọ ẹ màmá ṣe sùúrù láàrin àwùjọ ṣe sùúrù lójú pópó ṣe sùúrù ò ní kúkú àìtọ́jọ́ ẹ̀ẹ́n kókó mẹ́rẹ̀ẹ̀rin tí mo yànnàná tí ayọ̀ ni mo fẹ́ yànnàná fún wa lọ́jọ́ tèmi mo rò pé gbogbo ẹ̀ lẹ ti rí nǹkan dì mú nínú mẹ́rẹ̀ẹ̀rin ẹ jẹ́ ká máa ṣe sùúrù sùúrù jẹ́ ohun tó ní èrè nínú ẹ jẹ́ ká máa ṣe sùúrù ẹ jẹ́ ká máa ṣe sùúrù ní gbogbo ibikíbi tá a bá lè wà gbogbo ibikíbi tá a bá ń dé fún àǹfààní ìwọ tó ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò fàájì ọ̀sán ohun tí ayọ̀ ni mo fẹ́ ti yànnàná síwájú náà ni wípé nínú ìgbéyàwó ẹ jẹ́ ká máa ní sùúrù lẹ́nu iṣẹ́ láàrin ìwọ àtọ̀gá ẹ jẹ́ máa ní sùúrù lójú pópó ẹ jẹ́ máa ní sùúrù láwùjọ ẹ jẹ́ máa ní sùúrù nínú ilé ìwọ dáàdì èmi ni i am a father i am a father ọmọ ẹ lè ráìtì jù ẹ lọ ẹ jẹ́ ká máa ní sùúrù sùúrù ìṣẹ́jú kan ah ó lè tún nǹkan ṣe àìní sùúrù ìṣẹ́jú kan ó lè da nǹkan rú ẹ jẹ́ máa ṣe sùúrù tó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ ká sáré dókè lọ́hùn-ún tá máa padà dé èmi àti Fowó of Lagos àjọmọ́ wa jábọ̀ fún yín gbogbo bó ṣe lọ bó ṣe bọ̀ lórí fàájì ọ̀sán lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ayọ̀ ni mo fẹ́ ọládùnjoyè lórí instagram ayọ̀ ni mo fẹ́ ọládùnjoyè lórí facebook ayọ̀ ni mo fẹ́ ọládùnjoyè ah ah ẹ kàn lè máa wò mí báyìí ẹ̀rí pọ́ mọ yẹn sẹ́ẹ̀t bọ́ ojú yìí ò tí ì ní kúrò lórí tẹlifíṣàn yín ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí fàájì ọ̀sán ẹ wo ọ̀rọ̀ lẹ́nu ti gbọ́ lẹ́nu ìkejì mi yẹn ó ti ṣàlàyé fún wa ó ti yànnàná ní ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tá à ń pè ní sùúrù ẹ wo ní àkótán sùúrù òun ni bàbá ìwà tẹ́ ẹ bá ti ní sùúrù lọ́kọláya kò ní sí nǹkan tó ń jẹ́jà tẹ́ ẹ bá ti ní sùúrù ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ló ń ṣe ṣòwò tẹ́ ló ń ṣe yàwúyàwó tẹ́ ló ń gúnṣẹ́ tẹ́ ló ń ṣe gbá tẹ́ ló ń ṣàgbọ̀n tá a bá ti ní sùúrù à ń mọ̀ wípé bó pẹ́ bóyá orí adé kò ní padà sùn ta tá a bá ti ní sùúrù àbí kí ló ní mo sọ ohun gbogbo tá a bá fẹ́ á máa wọlé fún wa lẹ́sẹẹsẹ kò ní jẹ́ pé gbìrì kákọ̀jì lọ́jọ́ kan ah mo fẹ́ ní one million ó ti sáré bọ́ sí ọ̀dọ̀ bàbá kínní kan ó ti lọ gúnṣẹ ó bá rí ten million ten million tó fẹ́ rí yẹn nípa ìnísùúrù ni ò má gbàgbé ó ṣeéṣe kó mẹ́mí ẹ̀ lọ ó ṣeéṣe kó mẹ́mí bàbá ẹ̀ lọ ó ṣeéṣe kó mẹ́mí tiẹ̀ gan lọ láì tọ́jọ́ bóyá wọ́n ti sọ pé ah ilé ìkẹ́ hundred years tó máa lò láyé nígbà tí ó ní sùúrù. èmi àti ẹ̀ ní sùúrù yẹn ò sí nínú wà òun rárá. a wá lọ gúnṣẹ bàbá wa ní à àgbàdo yìí o ẹdìẹ ló máa jẹ o iye àgbàdo tó bá ti jẹ iye ọdún yẹn ló máa lò láyé. àgbàdo tí ẹdìyẹ tí ò ní sùúrù gan á tún jẹ àgbàdo kan ọdún kan. a lọ ẹyin tèmi àwọn ò ní lọ àwọn onírèlè <laughs> ẹ wo ní àkótán nǹkan tá à ń sọ fún wa ni wípé jẹ́ ká ní sùúrù tá a bá ní sùúrù àyà rọ̀ wọ́n lọ́rùn tá a bá ní sùúrù bí àwọn ẹyẹ ojú ọ̀run ìwà rìn ò ní fi kan tèmi tọ̀wọ́n á rìn ní fi kan tiẹ̀ ohun gbogbo á lọ ní ẹsẹẹsẹ ẹ̀yẹ́ lólùfẹ́ mi ń gbà tí mo wọlé lẹ́ẹ̀kan mo sọ nǹkan kan mo ní mo ní nǹkan pàtàkì kan fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi lórí ètò fàájì ọ̀sán lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ẹ̀bùn pàtàkì tí mo ní fún yín rèé ẹ̀yin olólùfẹ́ mi ẹ ti wò pé kí ni nǹkan tó ní ẹ wo ẹ má sọ fẹ́ni kankan tẹ́ ẹ bá ti wà tẹ́ ẹ wo ètò yẹn láti bẹ̀rẹ̀ dópin tó ṣojú yín ẹ̀yin náà ní kẹ́ ẹ wá kí ni nǹkan tí mo sọ fún yín tá a fẹ́ ṣe òun náà ni the soccer laughter crusade the untold tó máa wáyé ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún táwọn yìí gangan ah ìlú èkó ló ti fẹ́ ṣẹlẹ̀ ìlú èkó ló ti fẹ́ zẹ̀ ìlú èkó ló ti fẹ́ zu ìlú èkó ló fẹ́ gbé yín débẹ̀ ẹ wo ẹ̀yin olólùfẹ́ mi kò ná yín ní nǹkan kan o tí yín ni pé tó ní pé bẹ́ẹ̀ ṣe ń wo ètò mi ní gbogbo ìgbà tẹ́ tún follow mi up òun ni mo ṣe fẹ́ kẹ́ wá kẹ́ wá jẹ àǹfààní kẹ́mi àti yín kájọ fojú kanra wa ìjọ yẹn mo máa wà ń bẹ̀ àdìjọ ya fọ́tò ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ní àǹfààní sí kíní ọwọ́ mi ticket bẹ́ẹ̀ ṣe máa ní àǹfààní sí ṣe rí gbogbo ẹ̀rọ ayélujára Orísun tẹlifíṣàn tẹ́ bá ti débẹ̀ ẹ bóyá ní Instagram ni bóyá ní Twitter ni ní Facebook ni at Orisun TV ẹ wá kọ síbẹ̀ pé guest of or fancy Fowó of Lagos pé ẹ̀ ń bọ̀ níbẹ̀ tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ̀ ọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ fún tẹ́ ẹ bá ti wá débẹ̀ tá a ti mọ̀ yín àwọn afún yín ní kínní ẹ̀ ní san kọ́bọ̀ o a ní gba kọ́bọ̀ báyìí lọ́wọ́ yín ọ̀fẹ́ ní gbàlẹ́ ọ̀fẹ́ ní ìfẹ́ ta ní sí pé àwọn olólùfẹ́ mi dẹ̀ nífẹ̀ẹ́ mi tó yìí tó ṣe ní àwọn olólùfẹ́ fowó káwọn náà wá ká wá jàǹfààní gbogbo bí tẹ́ bá ti ń bọ̀ ìrọ̀lẹ́ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́rin gbogbo bí tẹ́ bá ti ń dé ìlú Èkó ló ti fẹ́ zẹ̀ ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá ti ń ṣe nílùú Èkó ọ̀tọ̀ ni ṣé paparazzi lè fẹ́ sọ ni gbogbo àwọn ọlọ́tún ló sì ẹ bá ti débẹ̀ tó bá dẹ̀ pé péjì tèmi náà ni for one of Lagos ẹ send GM sí mi pé mo fẹ́ wá sí ìbẹ́ǹtì yẹn o mo máa kọ orúkọ yín máa kọ fóònù nọ́mbà yín tẹ́yìn bá ṣáà ti débẹ̀ àá pè yín àmọ́ bó ṣe máa tán yín lọ́wọ́ ẹ̀yin tèmi ẹ má gbàgbé Sunday ni wọ́n fẹ́ kẹ́ wá ṣe fàájì pẹ̀lú mi yìí o ẹ ti try fún mi ah! gbogbo yín pátá lẹ̀ ṣe o ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ipa tá lè ṣe ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ipa tá lè ṣe ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ipa tá lè ṣe gbogbo ipa tá lè ṣe gbogbo ipa tá ṣe o ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ipa tá lè ṣe. tó eléyìí la máa fi kágbá ètò fàájì ọ̀sán lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ní ẹni ọmọ kó tó di pé mo lọ ẹ tí mo pé aṣọ tí mo wọ̀ ìkíní kan gíní kan ó zẹ ó zu ó lè wà lójú lẹ́yìn Orísun tẹlifíṣọ̀n ìbílẹ̀ vogue òun ló ti kù ago kékeré tí mo rán lóye àti ẹ̀rìn ìgétí mi demi accessories náà ni ẹ má gbàgbé fowó of Lagos tí mo jẹ́ ní Instagram ní Facebook mi adéfẹ́nwá fowóṣadé ó yá jẹ́ kọ́ mọ̀. ẹ̀hẹ́n gbogbo bó ṣe lọ bó ṣe bọ̀ lórí ètò fàájì ọ̀sán gbogbo ẹ̀ lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀ ni a ò jẹ́ kó di sí etí ìgbọ́ yín ẹ ò lórí fàájì ọ̀sán àti yànnàná ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa kò sí ohun tí sùúrù ṣe tì lórí fàájì ọ̀sán àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá a ò ní ràjò àlọ èdè ẹ ò ní gbélé fọrùn rọ lórúkọ olúwa ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní í di lórí instagram èmi náà ni ayọ̀ ni mo fẹ́ ọládùnjoyè lórí facebook ayọ̀ ni mo fẹ́ ọládùnjoyè ẹ fọ́lọ̀ wa lórí gbogbo social media pátápátá lẹ́ẹ̀kan sí ayọ̀ ni mo fẹ́ ọládùnjọyè lórúkọ tèmi one of Lagos ó dàbọ̀.